kíyèsí ọwọ́ olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò di tí kì yóò fi gbọ́ tiwa ṣùgbọ́n àìṣedédé wa ẹ̀ṣẹ̀ wa ìwà búburú ọwọ́ wa òun ni ò jẹ́ kọ́lọ́run kó gbọ́ tiyín òun náà ló fà á tí ò fi bẹ́ẹ̀ gbọ́ tèmi pàápàá gbogbo erúkèrúdò tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì níwájú lẹ́yìn nínú ìlú nígboro káàkiri gbogbo àgbáyé àìṣedédé wa òun ló fà á nítorí pé ọlọ́run tó dọ̀run àtayé ọba tó mọ yín tó mọ̀ mí ọlọ́run tó lọ kọrin kése aláàlú ni olùtùnú ni aláàánú ni aláàbò ni olólùfẹ́ ni ọba tó nífẹ̀ẹ́ yín tó nífẹ̀ẹ́ mi náà kìkì ògo nínú ògo aláàánú jùlọ ó tiẹ̀ sọ́nù ọ̀rọ̀ rẹ̀ ó ní èmi yóò ṣàánú fún gbogbo ẹni tí n bá máa ṣàánú fún ẹ̀ṣẹ̀ yìí náà ni ò jẹ́ ká ráàánú gbà ǹjẹ́ ó tiẹ̀ ti ṣetán láti yọwọ́ nínú ẹ̀ṣẹ̀ ṣé èmi náà ti ṣetán láti yọwọ́ nínú ẹ̀ṣẹ̀? Hmm. ẹ jẹ́ ká yọwọ́ nínú ẹ̀ṣẹ̀ wa wòólì níyìn ni ajínrere níyìn ni olórin ẹ̀mí níyìn ni Lọkùnrin, lóbìnrin lọ́mọdé lágbàlagbà tarúgbó tomidán ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ yóò sì ṣàánú fún wa ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ yóò sì ṣàánú fún wa hmm. eléyìí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò wa lẹ́ni ògo ìgbàlà ògo ìgbàlà ó yẹ kẹ́ mọ̀ pé tẹ bá ti ń gbà kórí yẹn ògo ìgbàlà ògo ìgbàlà ó yẹ kẹ́ ti mọ̀ pé lórí ètò ògo ìgbàlà ọlọ́run ọ̀gá ògo jùlọ àpáta ayérayé ọlọ́run tí ò ní kejì ọlọ́run tí ò lórogún ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayérayé ọlọ́run àwọn bàbá wa ọlọ́run ìpìlẹ̀ àwọn wòlíì ọ̀rọ̀ ẹnu àwọn wòlíì ìfẹ́dẹ̀fọ́ àwọn wòlíì àti ìtumọ̀ àwọn wòlíì òun náà ni alágbára wa òun ni ìgbẹ́kẹ̀lé wa òun ni orísun wa lórí ètò ògo ìgbàlà àti pàápàá nílé iṣẹ́ orísun wa lápapọ̀ ògo ìgbàlà èmi náà ni Fowóṣadé Adéfẹ́nwá àyà àdéríjì mo sọ wípé ṣé dáadáa ni mo bá yín gẹ́gẹ́ bí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín náà ti wà ní àlàáfíà ògo ìgbàlà náà lè tò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò ògo ìgbàlà a máa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ajíhìnrere àwọn olórin ẹ̀mí àti pàápàá jùlọ gbogbo àwọn tá a mọ̀ gẹ́gẹ́ bí èèyàn ọlọ́run tí wọ́n yanrantí láwùjọ tàbí yálà àwọn tá a ti tọ́wò díẹ̀ ní ìrìnàjò iṣẹ́ ìṣẹ́ tó ní bíbélì gan sọ wípé ó ní tọ̀wò kí ó sì rí pé rere ni olúwa hmm, ṣàlàáfíà ni mo bá yín o ọdẹ ọdún bí ó yá ó yá ẹ tètè lọ pé gbogbo àwọn tó kù pé ó yá o Fowóṣadé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ó ti wà lórí amóhùnmáwòrán báyìí káwọn náà jókòó nítorí pé lẹ́ni lórí ètò Ògo Ìgbàlà àlejò ọ̀dọ́mọdé ọ̀dọ́mọdé wọ́n ní ẹja ń bá kàn hmm. eléyìí ò tiẹ̀ kì í ṣakùn rárá ẹja ni ẹja tútù ẹja tútù òun ni mo gbé wá fún yín lẹ́yìn ọ̀dọ́mọdé ni wọ́n olórin ẹ̀mí ni wọ́n àlejò mi ẹ kọ́kọ́ bá mi kí gbogbo ara lé náà. ẹ ṣeun mo kí gbogbo ara lé nílé lóko lọ́nà lájò mo kí ìmọ̀ yín náà ní Yínká Àjàyí lórúkọ mi orúkọ ìránṣẹ́ mi orúkọ um, iṣẹ́ ìránṣẹ́ mi rather òun ni kóre sax from the word kórede sax hmm. so mo kí yín ẹ kúlé. ṣe ti gbọ́ wọ́n ní kóre sax wọ́n ní àwọn kí yín o ẹ kú ilé ẹ̀rí bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe rán lọ díẹ̀ díẹ̀ rí pé wọ́n lágbájá àmọ́ tó bá bẹ̀rẹ̀ sí fún kinní tà ń sọ yìí ẹ máa mọ̀ pé ní tòótọ́ wọ́n ti kó o ṣáàyìn náà ti ṣe tán ẹ tètè wá nǹkan tẹ́ máa fi kọ́ ayọ̀ yín tẹ máa fi kó dùnú yín tẹ máa fi kó re tẹ máa fi kó tẹsímọ́nì yín tẹ máa fi kó ayọ̀ tí ọlọ́run fẹ́ pín fún wa lórí ètò ògo ìgbàlà lẹ́ni kó tó di pé àti ẹ̀ tẹ̀síwájú ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín o ṣé mọ̀ pé ògo ìgbàlà wa a ti mú gbogbo wọn ní omi tuntun ti rú bẹ́ẹ̀ náà bákan náà ẹja tuntun náà ó ti ṣe kí ni o òun náà ti rú jáde kó tó di pé àparí ètò wa lẹ́ni a máa béèrè ìbéèrè kan ṣoṣo gbòógì ẹnikẹ́ni tó bá dẹ̀ ti gbà ó máa wá sílé iṣẹ́ wa a máa gbé sórí amóhùnmáwòrán báyìí tó máa gba ẹ̀bùn kò kí ń ṣẹ̀bùn kékeré o ẹ̀bùn gidi báyìí ló máa gbà ẹni tó bá ti gba ìbéèrè tá a máa béèrè a máa sọ fóònù nọ́mbà tẹ máa fi àtẹ̀jíṣẹ́ ìdáhùn yín a máa sọ fún yín tán àlejò mi ẹ kú ìjókòó ṣe dáadáa lẹ́dẹ́ lẹ́nìí ìwá ìzáyà ó sọ ó ní dìde tan ìmọ́lẹ̀ ó nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo olúwa sì yọ lára rẹ a sì rí ògo rẹ̀ lára rẹ̀ ǹjẹ́ ìwọ ń tan ìmọ́lẹ̀ ǹjẹ́ èmi náà ń tan ìmọ́lẹ̀ àwọn wo gan ni àwọn tó lè tan ìmọ́lẹ̀ ẹ má gbàgbé jésù kristi olúwa wa a sọ fanu bíbélì pé láti ọmọ ọdún méje láti ọmọ ọdún méje ló ti tan ìmọ́lẹ̀ tirẹ̀ bíi ti báwo ni ìmọ́lẹ̀ tí mò ń sọ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìránṣẹ́ káàkiri tó ti ń kéde tó ti ń sọ̀rọ̀ nípa ọlọ́run tó ti ń sọ̀rọ̀ nípa ikú tirẹ̀ gangan tó tiẹ̀ ti ń ṣe pàápàá tó ti ń pa ọkàn tó ti ń pa ọkàn fún ọlọ́run tó ti ń jèrè ọkàn fún ọlọ́run ọ̀gá ògo jùlọ tó arákùnrin wa Yínká Àjàyí Kore Sax à ń sọ̀rọ̀ nípa pé kéèyàn kó dìde kó tan ìmọ́lẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká má tẹ̀ tí lọ sọ́dọ̀ sí rárá irú àwọn èèyàn wo gan ni wọ́n lè dìde tí wọ́n lè tan ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tá à ń sọ à ń sọ̀rọ̀ nípa pé kí kó rí ẹ̀bùn ọlọ́run nínú ayé rẹ̀ ǹjẹ́ ẹni bẹ́ẹ̀ ló máa rí ìmọ́lẹ̀ yẹn ni o àbáwọn tó wà láyìíká ẹ̀ ló máa bá rí ni o àbí báwo gan lẹni ẹ ṣe máa rí ìmọ́lẹ̀ yẹn tó máa fi bẹ̀rẹ̀ sí ní gbẹ̀gbẹ̀sẹ̀ lórí ẹ̀ ó yá lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ. all ní ṣókí mi ò ní mi ò ní fi kan pé méjì ní ṣókí kéèyàn tó lè dìde tan ìmọ́lẹ̀ ó gbọ́dọ̀ ti wára ẹ̀ rí ó ń láti wára ẹ̀ rí because ó ń láti mọ kí ni ẹ̀bùn pàtó tí ọlọ́run ti fún mi tálẹ́ǹtì wo ni mo ní báwo mo ṣe fẹ́ lò ó tó bá ti mọ ẹ̀bùn tọ́lọ́run fún kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nílànà ọlọ́run ó bẹ̀rẹ̀ sí tọ̀mọ́lẹ́ni because ẹ̀bùn yẹn ló máa lò láti fi relate pẹ̀lú àwọn èèyàn àwọn aráalé ẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn ará òde àti ibi tó ti fẹ́ lu ẹ̀bùn yẹn gangan àti ibi tó ti fẹ́ lu ẹ̀bùn yẹn gangan ó ń láti kọ́kọ́ wá ara ẹ̀ rí kó rí pé ókè o ẹ̀bùn ọlọ́run fáyé mi òun lélẹ́yìí e bóyá orin ló fẹ́ máa kọ ni o àbí ó fẹ́ máa wàásù ni o àbí ó fẹ́ máa ó fẹ́ máa sọ̀rọ̀ fáwọn èèyàn láti lè gbà wọ́n níyànjú ó gbọ́dọ̀ ṣàwárí ara rẹ̀ kò dẹ̀ dúró síbẹ̀ kò tán síbẹ̀ tó bá ṣàwárí ara ń láti ṣiṣẹ́ takuntakun lójoojúmọ́ láti rí pé òun ń gbèrú sí nídìí ẹ̀bùn yẹn kò gbọ́dọ̀ wá kò gbọ́dọ̀ ṣàwárí ara nìkan kó wá jókòó tẹ́tẹ́rẹ́ kó má learn we learn every day ẹ pè mí láyè láti sọ bẹ́ẹ̀. ojoojúmọ́ la máa ń kẹ́kọ̀ọ́. la máa ń kẹ́kọ̀ọ́ sí i láti lè tan ìmọ́lẹ̀ mi ò lè ṣàwárí ẹ̀bùn mi kí n wá jókòó kí n má kẹ́kọ̀ọ́ lórí ẹ̀bùn yẹn pé báwo mo ṣe lè tún gbé ẹ̀bùn yìí báwo mo ṣe lè gbé sókè sí i. tí máa tún fi pọ̀ sí i tí máa fi dín ńlá. máa dín ńlá. so àti tan ìmọ́lẹ̀ kò ní ṣe pẹ̀lú kéèyàn kọ́ ṣàwárí ẹ̀bùn ẹ̀ ó máa ṣàwárí á dẹ̀ ṣiṣẹ́ Hmm, ó dáa ó ní nǹkan kan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn sọ̀rọ̀ nípa pé kó ṣàwárí rẹ̀ báwo gan ló ṣe lè ṣàwárí rẹ̀ ṣé ó máa lọ ọ̀dọ̀ wòlíì ni pé à ẹ bàbá ní olúwa o ìyá wa ní olúwa o ẹ gbàdúrà fún mi ni o àbí ṣó máa lálàá ni àbí nǹkan yẹn ó ti máa máa rí nínú ti ara pé à kíní yìí mo dẹ̀ máa ń mọ̀ ṣe o mo dẹ̀ máa ń nífẹ̀ẹ́ sí tí mo ṣe máa ń ṣe o àwọn èèyàn gan tí mo bá ń ṣe wọ́n máa ń nífẹ̀ẹ́ sí báwo gan ló ṣe lè ṣàwárí rẹ̀ béèyàn ṣe lè ṣàwárí ara ẹ̀ ó póríṣi oníkálukú ló ní oríṣiríṣi ọ̀nà tó fi ń ṣàwárí ara wọn ẹlòmíì ó lè jẹ́ ó sùn ó lálàá ẹlòmíì ó lè lọ sọ́dọ̀ wòlíì tàbá àfà wọ́n sọ fún pé nǹkan báyìí ló máa ṣe o ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ bóyá nǹkan tó yàn láàyò láti máa ṣe tó ní pé yìí ti bá ń ṣe inú mi máa ń dùn ti bá ń ṣe ó dẹ̀ máa ń bọ́ sí ó lè jẹ́ nǹkan tó máa rí nìyẹn tó máa ká ó dà pé nǹkan yìí ni mo fẹ́ ṣe so oníkálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe lè ṣàwárí ara wọn nǹkan tẹ́ ti ẹ̀gbẹ́ dání nípa àwárí o nípa ẹ̀bùn o nípa ògo etí ẹ̀ kọ́kọ́ bá mi fi kí àwọn aráalé lẹ́ẹ̀kan sí i. ok uh, ẹ má bínú mo lè má lè pariwo dáadáa bí ìhà díẹ̀. dá nǹkan rẹ̀ ṣe ṣùgbọ́n mo rí àánú rẹ̀ gbà olú ọ̀run ló bá mi ṣe olú ọ̀run ló bá yín ṣe òun ló bá mi ṣe òun ló bá àlejò mi náà ṣe pàápàá nílé iṣẹ́ wa nílé Orísun Ọlọ́run òun ló ń bá wa ṣe ṣe ti gbọ́ arákùnrin yìí ó ti ṣàwárí ara ẹ̀ ó dẹ̀ tan ìmọ́lẹ̀ ó tan ìmọ́lẹ̀ ó ní dìde tan ìmọ́lẹ̀ ní kí ni o dìde tẹ ìmọ́lẹ̀ nítorí pé ògo rẹ dé ó ní a sì rí ògo rẹ lára rẹ kété tó o bá ti ṣàwárí ara rẹ má wulẹ̀ tún dúró mọ́ má tún ṣàṣàrò mọ́ má tún máa dóni dọ́là mọ́ ìwọ náà gbégbèsè kò ṣàwárí ara ẹ. ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà ògo ìgbàlà níbi tá a ti máa ń lu agogo ọ̀rọ̀ ọlọ́run tó máa ń dún kògbá kògbá kògbá níbi tí a ti máa ń fèrò jomitoro ọ̀rọ̀ látẹnu àwọn olórin ẹ̀mí àwọn òjíṣẹ́ olúwa tó ti máa ń ró kógbà kógbà kógbà níbi tí ọ̀rọ̀ ọlọ́run ti máa ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tá a máa ṣe ní ìṣísẹ̀ǹtẹ̀lé mo tún ṣì wà níkàlẹ̀ pẹ̀lú àlejò mi àwọn náà ní Yínká Àjàyí fún gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ lórí ètò yìí àkórí wa náà ni ọ̀dọ́mọdé àti wípé ká tiẹ̀ ṣàwárí ara wa ká ṣe àwárí ara wa bíbélì sọ ó ní kí a máa rìn bí àwọn ọmọ ọ̀wọ́n àwọn wo gan ni ọmọ ọ̀wọ́n òun ni jésù kristi olúwa wa àwọn òjíṣẹ́ ọlọ́run tá a mọ̀ pé ìwà tó tọ́ kí ènìyàn kó máa wù léléyìí láwùjọ tá a bá wo jésù kristi olúwa bí àpẹẹrẹ láti ọmọ ọdún méje ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìránṣẹ́ hmm, kí lọ́jọ́ orí ti yín arákùnrin wa kí lọ́jọ́ orí ti yín arábìnrin wa tẹ́ sì ń fè ní dọ́là tẹ́ sì ń fi àná dòní látọdún mọ́dún tẹ́ ti ń fò ní dọ́là kí ni nǹkan tẹ́ ti mú bọ̀ kí ni nǹkan pàtó tẹ́ ti gbámú mo tún máa padà sí ọ̀rọ̀ ọlọ́run yẹn ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé. ẹ̀yin màmá ẹ̀yin bàbá wa gbogbo ìjọ lápapọ̀ ìjọ ọlọ́run ní tòótọ́ gbogbo ẹ̀yin adarí ìjọ gbogbo ẹ̀yin olórí ẹgbẹ́ nínú ọ̀rọ̀ tí arákùnrin kórè sàtì tí wọ́n sọ lẹ́yìn mo mà ti rí nǹkan bíi mẹ́ta bíi mẹ́rin dìímú ní àkọ́kọ́ wọ́n ní bàbá àwọn òun ló máa ń kọ́ kinní yìí wọ́n ní ṣùgbọ́n ní ọjọ́ kan bàbá wọn mú wọn dání àwọn náà dẹ̀ rọra dọ́gbọ́n fojú sí pé ah, nǹkan tí bàbá mi fẹ́ tẹ̀ tí ò mọ̀ tẹ̀ jẹ́ kémi náà tiẹ̀ bọ́ síbẹ̀ bóyá mo lè rí tẹ̀ bàbá wọn ní rárá ọmọdé ni ẹ padà sẹ́yìn ṣùgbọ́n ọ̀gá yẹn wà níbẹ̀ ọ̀gá yẹn ní rárá jẹ́ ká fún un ní orí ọ̀fẹ́ tàbí yálà àǹfààní àwọn tó wà lábẹ́ tiyín náà ǹjẹ́ tiẹ̀ ń fún wọn ní àǹfààní ǹjẹ́ ń fún wọn ní ìgbìyànjú wípé káwọn náà tiẹ̀ mọ bó ṣe ń ṣe kinní yìí ẹ má gbàgbé ọ̀gá tá a sọ yìí gangan òun gangan ló túbọ̀ ran ẹni lọ́wọ́ láti dèbì tó dé ẹ̀kọ́ kejì tí mo tún rí kà níbẹ̀ ìjọ ọlọ́run náà tún wò pé ah, àwọn ọmọ wa yìí ẹ jẹ́ káwọn ọ̀wọ̀ náà jáde kí wọ́n lọ kọ́ bọ́ ṣe máa ń fún kinní yìí láti bẹ̀ wọ́n tún ṣe kí ni o ìmọ́lẹ̀ yẹn ó tún tànú ayé wọn wọ́n tún ní ìmọ̀ sí ìmọ̀ ìjọ tí yín ń kọ́ ṣe ń gbìyànjú láti rán ọmọ yín jáde bó tiẹ̀ jẹ́ méjì tàbí mẹ́ta káwọn náà kí wọ́n lọ kọ́ ẹ̀kọ́ kí ògo tiwọn náà bá lè búyọ kí a bá lè rí ìmọ́lẹ̀ ọlọ́run àti ògo ọlọ́run nínú ayé wọn. àlejò mi wà ní kalẹ̀ Kúnlé Sax tá a máa ń pè ní Yínká Àjàyí Yínká Àjàyí Olú Yínká Àjàyí èmi tiẹ̀ máa ń pè wọ́n ní Yínká Olú Àjàyí orúkọ bàbá wọn ni o Olú Àjàyí tó gẹ́gẹ́ bí ìṣe wa àlejò mi sì wà níkàlẹ̀ tóró ní àwọn ọ̀rọ̀ kan tí mo sì fẹ́ mú jáde lẹ́yọ kọ̀ọ̀kan tí mo fẹ́ kẹ́yìn náà kẹ́túbọ̀ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ìdílé gẹ́gẹ́ bí òbí gẹ́gẹ́ bí alágbàtọ́ gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí ọ̀gá ṣùgbọ́n kó tó nípa mẹ́nubẹ lẹ́yìn ẹjẹ́ àjọ̀dókè lọ́nà gẹ́gẹ́ bí ṣe wà. èèyàn gbọ́dọ̀ ṣàwárí ara ẹ̀ kó dẹ̀ ran ara ẹ̀ lọ́wọ́ ìgbà mìíràn máa ń wà tó jẹ́ pé kò kí máa ń sí olùrànlọ́wọ́ èèyàn lèèyàn máa gbìyànjú wàá gbìyànjú pé àkóso ẹnì kankan o ọlọ́run nìkan ni mo ní o wàá gbé kété tá a bá ti ṣe eléyìí ọlọ́run tó wà lókè ọ̀run ó máa gbèrò lọ́wọ́ ẹ̀ níbi tí ẹ̀wà gan tá àti ẹ̀ ṣe kí ni o tí a kò tiẹ̀ lérò rárá gẹ́gẹ́ bí àpẹẹrẹ àlejò mi tó jókòó wọ́n sọ wípé ìjọ táwọn ń lọ gangan ẹ má gbàgbé dùrù ni wọ́n ń kọ́kọ́ tẹ̀ ìgbà tí ìjọ náà wá rí akitiyan wọn pé ọmọ ilé ìmọ̀ àti ẹ̀ ti gbìyànjú fúnjọ yìí o tó ti ń tẹ dùrù o jẹ́ ká tún rán òun náà lọ sílé ẹ̀kọ́ kó tún lọ kọ́ bọ́ ṣe máa ń fún sáàsì yìí òun ló mà ti dowó lẹ́nìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó mà di kíni o ó mà dọ̀là fún wọn àwọn ọmọ tiwa náà ń kọ́ àwọn ọ̀jọ́ tó wà lábẹ́ wa ń kọ́ àwọn ọmọ ọ̀jọ́ yẹn gan kí ni ipa táwa olórí ìjọ tàbí ìjọ fúnra rẹ̀ kí ni ipa tá à ń kó nínú ayé wọn gbogbo àwọn ọmọ tí wọ́n fi tì wá ǹjẹ́ tiẹ̀ ń gbìyànjú pé ká jẹ́ kí ògo tiwọn náà kó búyọ ipa wo gan là ń kó ọ̀nà wo gan láti ẹ̀ fi ń ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n mọ̀ pé ògo kan wà nínú ayé wọn wípé ẹ̀bùn kan wà tí Ọlọ́run ti fi fún wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ lo ẹ̀bùn yìí takuntakun kí àwọn náà kọ́ lè fi sanre padà fún Ọlọ́run lọ́nà wo ló lè fi sanre padà fún Ọlọ́run níwọ̀n ìgbà tó bá ti lo ẹ̀bùn yìí ní ọ̀nà tó tọ́ tí ó yẹ táyé dẹ̀ tí wọ́n rí ògo Ọlọ́run nínú ayé wọn sáàkì tó bá ń fún Ọlọ́run nínú ayé wọn ó ní kan ṣoṣo náà tọ́lọ́run gbà lọ́wọ́ wọn níwọ̀n ìgbà tó bá rí pé ògo lélẹ́ wọn ní Ọlọ́run mà kú iṣẹ́ o àbẹ́ ẹ̀rọ ògo nínú ayé lágbájá Ọlọ́run mà tóbi lọ́ba o àbẹ́ ẹ̀rọ ògo ẹ̀ nínú ayé tàmẹ̀dù kìkì nǹkan yẹn tó bá ti ń sọ báyìí ó ní nǹkan kan ṣoṣo tó lóun fẹ́ gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ́wọ́ ru ẹni bẹ́ẹ̀ ìwọ náà léni ìlànà wo gan ló ti tọ̀ ìlànà wo gan ló wà báyìí báyìí tó fi ń jẹ́ kí ògo Ọlọ́run buyọnu ayé rẹ ǹjẹ́ wọ́n tiẹ̀ máa ń rí ẹ tó máa sọ pé ah ẹ wo lágbájá yìí Ọlọ́run mà tóbi lọ́ba nínú ayé rẹ wo ìwọ náà tiẹ̀ jókòó kó o tiẹ̀ nípinnu ọkàn lẹ́ni pé ah mo mà fẹ́ kọ́ máa sọ orúkọ báyìí nípa tèmi náà pé ẹ̀bùn ló tọ́ yìí ògo ló tó yìí gbogbo àwọn olórí ẹ̀mí jàǹkànjàǹkàn tá à ń rí lẹ́ni tá à ń kan sára sọ́lọ́run nínú ayé wọn ẹ má gbàgbé káláwọn náà bá dòní dọ́là ni tí wọ́n bá ń sọ pé ẹ màá ṣe lọ́la màá gbégbèsè lọ́la màá ṣe kinní kan lọ́la gbogbo ògo tá à ń fún ọlọ́run nínú ayé wọn à ní máa fún wọn ẹ má tiẹ̀ tún gbàgbé pé ọ̀gá wa olórin ẹ̀mí kan tiẹ̀ tún wà wọ́n tún máa ń jókòó kọrin ni pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí wọ́n tún sì máa ń kọrin wọn ò jẹ́ kó go yẹn wọn ò jẹ́ kí ṣẹlẹ̀ yẹn kó dá wọn gúnlẹ̀ wọ́n tún sì ń jẹ́ kí ògo yẹn kó tẹ̀síwájú kó máa búyọ kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn tí ò ṣẹlẹ̀ sí èèyàn kan rí tó fi sọ pé torí bẹ́ẹ̀ o ògo tọ́lọ́run ti fún ẹ o o máa gbé jókòó ka ojú kan hmm. ó léwu o ó ní ewu ó ní ewu nítorí pé ọjọ́ tá a bá kú gbogbo nǹkan tá a gbélé ayé ṣe lòjijì máa dúró lẹ́yọ kọ̀ọ̀kan tó máa kà fún wa jáde kò sí rọ́ńbẹ́ o Tala la fẹ́ bá jiyàn kò sẹ́nikẹ́ni ta fẹ́ bá jiyàn kò sẹ́nikẹ́ni tó tiẹ̀ máa bá wa bẹ̀bẹ̀ bíbélì tiẹ̀ sọ ó ní níjọ́ ọ̀dájọ́ ó ní ìyá ò ní mọ ọmọ ó ní bẹ́ẹ̀ ọmọ ò ní mọ̀yà hmm. ẹni pinnu ọkàn lẹ́ni ẹ̀yin inú ẹgbẹ́ ìgbésẹ̀ jésù kristu olúwa mo tún padà sí láti ọmọ ọdún méje láti ọmọ ọdún méje ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìgbà tó tiẹ̀ tún yẹ́gàn maria màmá ẹ̀ ó tiẹ̀ tún wá kiri pé à bo ni jésù wá o bo ni jésù wá o jésù dẹ̀ sọ fún wọn ó ní àwọn ẹbí tèmi leléyìí o àwọn táwọn jọ ń ṣe kí ni o táwọn jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ jésù kristi olúwa wa ó lo ẹ̀bùn tirẹ̀ lọ́nà tó tọ́ ó lò ó ní ọ̀nà tó yẹ ó lò fún ògo ọlọ́run pàápàá lára ẹ̀bùn yẹn lẹ́nìí òun ni ayé yìí wà lára ẹ̀bùn yẹn lẹ́nìí òun ni èmi àti ìwọ tá a fi wà láyé tá a wà ní ààyè ẹ̀bùn wo ni wọ́n gan fẹ́ lò ǹjẹ́ nínú ẹ̀bùn tó tiẹ̀ ti ń lò lọ́wọ́lọ́wọ́ ṣé o tiẹ̀ ń gbìyànjú pé kí wọ́n náà fi nǹkan sílẹ̀ kí orúkọ rẹ kó má bàa parun pé kó lè wà nítọ̀ pé à lágbájá báyìí nígbà kan rí o lọ́dún báyìí tí wọ́n bí o àwọn nǹkan tó gbé ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ẹ̀bùn rẹ̀ lẹ́yìn ikú gan tó tún máa máa fọhùn. Hmm. ẹ jẹ́ ká nípinnu ọkàn ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ kí ọlọ́run fúnra rẹ̀ kó bá lè ràn wá ní ọ̀wọ́ tó àlejò mi ẹ kú ìjókòó ẹ kú ìkàlẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan ní kúkúrú látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀mọdé títí di àkókò yìí àwọn ìdojúkọ wo gan-an lẹ ti rí àmọ́ kó tó di pé ẹ dá mi lóhùn ìbéèrè yẹn gbogbo ẹ̀yin aráalé pátápátá mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ já jọ dókè lọ́hùn ná ẹ já lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ ẹ já lọ. Mm. náà gbádùn orin yẹn àti pàápàá bí wọ́n ṣe fún jáde gbogbo ojú tó ń wò wá ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ ògo ti yín gan ó tún lè buyọ jù báyìí lọ kìkíkẹ́ gbégbèsè ni kìkíkẹ́ tẹ̀léwé àìsáyà ni dìde tan ìmọ́lẹ̀ kété tó o bá ti lè rò pé ah ògo kan wà nù ayé mi o bóyá orin kíkọ ni o bóyá iṣẹ́ ìyìn rere ni o bóyá dùrù títẹ̀ ni o bóyá ìlú lílù ni o tàbí yálà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tiwa báyìí kése tó o bá ti mọ̀ tó o dẹ̀ ti pinnu pé wá mo fẹ́ dìde lórí bí ògùn ayé mi yìí ṣe máa búyọ lọ́gán tó o bá ti lè dìde lọ́gán tó o bá ti dìde wàá kọ́ rí i pé ọ̀nà yẹn bẹ̀rẹ̀ ṣe kí ni o ọ̀nà yẹn fẹ́ là ni ẹ jẹ́ kí n tẹ̀ sáré sọ nǹkan kan fún yín ẹ jẹ́ n ṣe gbégbòrò fún yín ni o ṣẹ́rí kété tẹ bá ti fẹ́ gbégbèsè yẹn báyìí àwọn ọ̀dọ́jú kọ̀ọ̀kan máa wá bíi pé àkẹ́ ah, padà sẹ́yìn ẹ má padà o ó máa le kókó gan bíi pé kẹ́ ẹ padà ẹ má padà o sàtánì nìyẹn àrékérekè ẹ̀ ni àwọn ọ̀nà tó máa ń gbà ni ó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ń ba lọ bẹ́ẹ̀ yẹn ẹ máa di ògo àgbáyé ẹ máa di ògo ìdámọ̀ tẹ́yìn náà ò bá ti padà tí ẹ jẹ́ kí ìbẹ̀rù yẹn tàbí ìpayà yẹn ẹ wò ó lè jẹ́ obìnrin gan ló máa fẹ́ pa yín láyà ó lè jẹ́ àbúrò yín ó lè jẹ́ ẹ̀gbọ́n ó lè jẹ́ ọkọ ó lè jẹ́ ìyàwó ló máa ní à ah, lágbájá nǹkan tó fẹ́ ra wọlé má jẹ́ ká ṣe é jàre wàhálà yẹn máa pọ̀ àti pé ọmọ ọdún mélòó ni ẹ ọ ìwọ òun alẹ́ nìkan kan ta ló mọ̀ wọ́ má dàún wo ìwọ ṣáà máa sọ pé ah mo máa ṣe ọlọ́run máa bá mi ṣe tó bá sọ pé òun alẹ́ nìkan kan wàá sọ pé mi ò léèyàn mi ò dẹ̀ nílò èèyàn wàá sọ pé ọlọ́run nìkan ló ní ọlọ́run nìkan ṣoṣo òun náà ni ó dẹ̀ nílò tó àlejò mi kó tó di pé mi àti ń dágbére lórí ètò yìí mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ní ṣókí mo ti sọ ṣáájú mo tún máa padà síbẹ̀ fún gbogbo àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí látìgbà tá ẹ ti bẹ̀rẹ̀ àwọn ìdojúkọ wo gan lẹ ti rí. ní ṣókí àdojúkọ kan tó máa kọ́kọ́ dìde sí èèyàn tó bá fẹ́ kọ́ saxophone ni ń láti ra sax títí ẹ̀. bí o tiẹ̀ ń ṣe léyìí tó bá tiẹ̀ jẹ́ pé bóyá gbogbo nǹkan. bó jẹ́ dùrù náà ni o bó jẹ́ jìtá o bó jẹ́ lù ní o bó jẹ́ lù ní o ó ń láti ní títí ẹ̀ so that tó bá tẹ̀ wá nílé at any time ó lè jí lóru kó bẹ̀rẹ̀ sí ní practice kó bẹ̀rẹ̀ sí ní wo bó ṣe fẹ́ improve sí lórí ẹ̀. bó ṣe máa pọ̀ sí nínú ẹ̀ tó máa dín ńlá tó máa dín ńlá ó gbọ́dọ̀ ní títí ẹ̀ à níwọ̀n gbà àwọn ẹlòmíì àti ra ohun èlò irinṣẹ́ báyìí ó máa nira hmm. fún ẹlòmíì fáwọn ẹlòmíì àwọn ẹlòmíì náwó pẹ́pẹ́ àti ra mẹ́wàá ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n lè rà ẹlòmíì kò lè ra ẹyọ kan ẹ̀ so àdójúkọ àkọ́kọ́ téèyàn máa ń ní nìyẹn fún àwọn ẹlòmíì ní okun ṣe fún gbogbo èèyàn so àdójúkọ míì ni laziness ọ̀lẹ ọ̀lẹ ìfònídọ́la ìfònídọ́la ok mo ti wá ra tán sí yìí o mo ti ra eh, irinṣẹ́ mi tán sí màá wá gbé sílẹ̀ nílé mi ò ní màá máa tó bá fẹ́ tó bá tó bá tó àsìkò láti gbé láti bẹ̀rẹ̀ sí ní fún àbí láti bẹ̀rẹ̀ sí ní lò ó ìrojú máa máa ṣe mí láti gbé hmm. that is um, um, laziness bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ètò onídọ́là so ìdojúkọ kejì nìyẹn so èèyàn ní láti mọ bó ṣe máa dírù pẹ̀lú gbogbo àwọn ìdojúkọ yìí láti lè gbèrú sí i so àwọn ìdojúkọ míì náà ni bí ká fẹ́ lọ ká ní program náà kàn invite wá sí church kan ká play ń bẹ́ẹ̀ so ká sọ fún wọn pé okay o àwa bíi mẹ́wàá là ń bọ̀ o kìnìkan because meanwhile mo ń ṣe gospel gospel gangan ni calling me. but at the same time entertainment náà máa wọ̀ because mi lè lọ minister and church kan sí káwọn kan gba nọ́mbà mi pé okay wọ́n fẹ́ ṣe um, bachelors eve wọ́n fẹ́ kí n wá play níbẹ̀ wọ́n fẹ́ ṣe oríṣiríṣi àwọn ọ̀nà obìnrin wọ́n fẹ́ kí n wá play mi ò lè sọ pé rárá bẹ́ẹ̀ni because ó wà lára àwọn nǹkan tó ń jẹ́ kí n learn bẹ́ẹ̀ni so mo máa ń ṣe entertainment náà but gospel ni calling mi òun ni ìpè mi so ara àdójúkọ kan tá à ń ní ni pé tó bá pè wá bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé àti bí mo wà nísìnyí bí mo ṣe ń fún fèrè mi mo náwọn tàjọ ń ṣe pọ̀ bẹ́ẹ̀ni so tó bá pè wá àti kó àwọn èèyàn mi lọ síbẹ̀ ó máa nílò owó máa fún wọn máa dẹ̀ ṣe àwọn kan bẹ́ẹ̀ yẹn àti pàápàá owó ọkọ̀ kódà kó jẹ́ mọ́tò ìgànnà fẹ́ gbé lọ ẹ ṣáà máa ro epo sí mọ́tò. so àwọn ìdojúkọ tá a máa ń ní ni ẹ so ọ̀pọ̀ ẹlòmíì àwọn ọjọ́ kéékèèké mi tó ṣẹ̀ ń bọ̀ lókè àwọn ìjọ tó ṣẹ̀ ń bọ̀ wọn ṣe kéékèèké tó ṣẹ̀ ń bọ̀ lókè ẹ̀jẹ̀ ń lò bẹ́ẹ̀ tó bá pè wá owó díẹ̀ la ní kinní kan mo ní à máa kó àwọn èèyàn mi wá o wọ́n lè ní pé à nù ẹ̀yin nìkan ní kẹ́ wá nípa àwọn ta ní ṣọ̀ọ̀ṣì wọn àwọn jọ ìníyín wọn gbárùkù gbárùkù tì yín so kò dẹ̀ àti máa bá wọn tá àti àti àkínjọ ń ṣe rìájà pọ̀ ẹ tí ìjọmọ wa ara yín àti ìjọmọ wa ara wa irú ẹ jẹ́ ká fi eléyìí ká fi dágbére fún yín pé ó dàbọ̀.